alékún ìkí ọlọ́run ọba àti ìrọ̀ àjẹjẹta ọlọ́run ọba kó máa bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà àti gbogbo olórí ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam ila an taquma as-sa'a títí dẹjọ́ gbé dàlkìyàmà a ẹ̀rí ilé tí a ni ahìlùsúnnà àmọ́ tí àwọn kìí ṣe ahìlùsúnnà rárá as-sunnatu bari'atu minhum bara'ata dhi'bi min dami ibn yaqub súnnà bọ́pá bọ́sẹ̀ kú lára wọn gẹ́gẹ́ bí ìkòkò bó ṣe bọ́pá bọ́sẹ̀ kú bí ẹ̀jẹ̀ ọmọ nabi yaqub ti ṣe yusuf alayhi salatu salam bẹ́ẹ̀ náà ni súnnà náà ní pẹ̀lú àwọn aláburú ẹ̀dá yìí àwọn jabata àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ so eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò ó jẹ́ ìdáhùn sí ìbéèrè olùbéèrè kan tí àwọn ní kí ká ṣe àgbéyẹ̀wò ìrújú wọn tí wọ́n máa ń lò nínú tíra iqtida'u siratil mustaqim mukhalafatu ashabil jahim li islam ibn taymiyyah رحمه الله تعالى تعليق فضيلة الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله إنه ترى اقتضاء الصراط المستقيم مخالفة أصحاب الجحيم ترى شيخ الإسلام ابن تيمية يعني أو قترنا سنتواسي تعليق لوري ترانا أنتو سي تعليق للوري àwọn ẹni fadilatu sheikh al'allama muhammad bin salih al'uthimin rahimahullahu ta'ala kọ́nà bá kọba kẹwọn náà wọ́n ma ní àyè bí tí wọ́n ma ń lò nínú tíra yìí láti fi kó ìrújú bá wọn yà pé sheikh salih al'uthimin àwọn náà jẹ́ kó yà pé gbogbo bídà ní kúfùrù gbogbo bídà ní shirk so àwọn bí àyè náà ni afẹ́kà sí tìgbọ̀ wa kí á dẹ̀ sí àlàyé ẹ̀ ní àlàyé fọ́síwẹ́wẹ́ liyahlika man halaka an bayyina wa yahya man hayya an bayyina kẹni tí ó bá parun tí ó bá sọnù kó lè bá sọnù kó lè parun lẹ́yìn àlàyé tí ó fojú hàn bákanáà gbogbo ẹni tí yóò bá dẹ̀ mana kó lè mana lẹ́yìn àlàyé tí ó fojú hàn náà a bẹ̀rẹ̀ sí máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ náà ní ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run bàbá yìí ẹni tó bá ní tírà ilé tó wà lọ́wọ́ mi lọ́wọ́ ẹni tó bá ní nuskọ̀ tó wà lọ́dọ̀ mi yìí tó bá ní lọ́wọ́ kó lọ́wọ́ page 411 page 411 ibẹ̀ ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wà sórí kọ́pì wo lọ́wọ́ lọ́wọ́ mi àwọn maktaba wo ni wọ́n tẹ so àwọn maktabatul jazira litiba'ati wat-tajlid àwọn ni wọ́n tẹ kọ́pì ilé tó wà lọ́wọ́ mi ẹni tó bá ní aljazira lọ́wọ́ aljazira litiba'a wat-tajlid kọlọ̀wọ́ page 411 yóò bá ọ̀rọ̀ tí àwọn ọmọ yìí tó ń lò nínú ọ̀rọ̀ náà ní ibi àyè náà شيخ شيخ شيخ صالح العثيمين رحمه الله تعالى ń sọ̀rọ̀ ní abẹ́ ọ̀rọ̀ al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó sọ pé wa inkaru al-makruhi laysa bi fardin wa inkaru al-makruhi laysa bi fardin abẹ́ ọ̀rọ̀ yẹ udon wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ṣe ta'aliku lé lórí wọ́n ṣe àfikún lé lórí na'am وني قوله وني قال العلامة ابن أثيمين رحمه الله قوله إنكار المكروه ليس بفرض فيه نظر بل يقال إن إنكار المكروه إذا اتخذ عبادة فهو فرض لألا يقع الناس في البدعة نعم مثلا أعواني آه، ورتي شيخ الإسلام سوكوي إنكار المكروه laysa bi fardin wọ́n ní ọ̀rọ̀ yẹn fihi nazar àmọ́ nítorí àsìkò wa ibi tí a fẹ́ lò gangan nínú ọ̀rọ̀ náà wọ́n ní na'am mathalan wọ́n ní àfún bí àpèjúwe ń sìn ìdàltáfàtà ahadun fi sọ́láti makruhun لكن يجب أن ننكره عليه لأن هذا مكروه وني tí èèyàn kan tí ó bá ń wò yányànyán tó wo ẹ̀gbẹ́ lórí irun téèyàn bá wo ẹ̀gbẹ́ lórí irun nǹkan tó ṣe yìí makruhu ni nǹkan tí a kọ̀ ni lakin yajibu an nunkirahu alayhi àmọ́ ọ̀ranyàn ni fún wa ká lórí tó ṣe yìí li anna hadha makruhun tó ní tó ṣe yíò nǹkan tá kọ́ ni wa inkaru alayhi sunnatun wọ́n ní káwà tako ẹni yìí lórí tó ṣe yìí sunna ni ìlànà nabi ni lakin ay yabtadi al-insanu shay'an fi ad-din fala budda an wọ́n ní ṣùgbọ́n tí èèyàn bá dá bídá kan tó bá dá àdádálẹ̀ kan sínú ẹ̀sìn ọ̀ràn yẹn ní kátàkó èèyàn náà lórí bídá tó dálẹ̀ yìí walau kanat bid'atan makruhatan kò bá jẹ́ bídá àmàkòróhà òun náà ló dálẹ̀ sínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ní kátàkó wọ́n ni addu'ahu indal qabri dalalun wa shirkun wọ́n ni kama sàdúwà níbi sàárè dalalun wa shirkun dalalu ni ẹbọ sí ni wala shakka fi hadha ni kò síyè méjì níbi eléyìí amma kaunuhu dalalan wọ́n ní ẹ̀rí ọ̀nà tó gbà jẹ́ dalal tó gbà jẹ́ ànù wọ́n ní li anna al-mashru'a fi ad-du'ahi ay yastaqbil al-qibla wọ́n ní òun náà ní pé in tí àótọ́ níbi dùá òun náà kí ẹni tó fẹ́ wọ́n ní torí pé lè tó bá ṣẹ̀ríà mu níbi àdúrà ṣíṣe ní pé kéèyàn kọjú sí qibla so irú ẹni báyìí tí ó wá lọ síbi sàárè tó lọ kọjú sí sàárè yìí ẹni tó lọ síbi sàárè yìí á rí wípé ní tó ṣe ya nù ni torí pé ní tó bá ṣẹ̀rí àmú ni ká kọjú sí kíbla tàbá fẹ́ ṣe dùá wọ́n ní wa amma kaunuhu shirkan wọ́n ní àwa rí ọ̀nà tí ó lè gbà jẹ́ ẹbọ li'annahu ibtada'a fi dinillahi ma laysa minhu wọ́n ní nítorí wípé ẹni yìí ó dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba nǹkan tí ò sí inú ẹ̀sìn wal bid'u nar'u mina shirk wọ́n ní bídà sì ní ìran kan nínú ẹbọ ni li anna al-mubtadi'a qad ja'ala nafsahu musharri'a wọ́n nítorí pé oníbídà o ó gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí asòfin ni wa tashri'u nar'u mina shirk wọ́n ní ìṣe òfin sínú ẹ̀sìn dẹ̀ ní ìran kan nínú ẹbọ ni wa li hadha wọ́n ní torí ilé lọ́lọ́wọ́n bá bá tó ga fi sọ wípé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah àwọn yahudi àti nasọ́rọ́ wọ́n mú àwọn ahbaru wọn àtàwọn ruhbanu wọn àwọn àfá ìjọ wọn àtàwọn olórí ìjọ wọn wọ́n mú wọn ní orogún fún ọlọ́wọ́n bá walmasiha isa maryam bákan náà wọ́n mú المسيح عيسى ومريم والمسيح ابن مريم والمسيح ابن مريم ومسيح أم مريم ومني orogun الله ọlọ́run ọba إلا ليعبدوا umiru واحدا liya'budu ilahan wahida ọlọ́run ní a sì pa wọ́n láṣẹ kankan tó tayọ pé kán máa ń sin ọlọ́run ọba ọba ẹyọ kan ṣoṣo la ilaha illahu ọba yìí kò sí ẹlòmíì tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi òun nìkan subhanahu amma yushrikun mímọ́ ni fún ọlọ́run ọba kúrò níbi gbogbo ẹbọ tí àwọn wọ̀nyí ń ṣe yìí àyà yìí wà nínú suratu tauba àyà 31 qala àdíyù qala àdíyù ibn hatim àdíyù ibn hatim ó sọ wípé ya rasulallah lasna na'buduhum anabi àyè jọ́sìn fún wọn qala hu ta'ajjuban àdíyù ibn hatim ó sọ ní ìsọ ẹni tí ó ń ṣe mọ̀ ni so eléyìí tí mo sọ yìí qalahu ta'ajjuban tí mo sọ yìí kò sí nínú tíra yìí mi ni mo sọ bẹ́ẹ̀ nítorí pé nínú tíra yìí nígbà tán kọ́ wọ́n fi alamatu ta'ajjub àpẹẹrẹ ẹni tí ń ṣe mà wọ́n fi sí ẹ̀yìn ọ̀rọ̀ yìí ilasna na'buduhum wọ́n fi alamatu ta'ajjub hmm, àpẹẹrẹ ẹni tí ń ṣe mà wọ́n fi síbẹ̀ ó túmọ̀ sí pé Adiyu bin Hatim ó sọ̀rọ̀ yẹn wala nabi sallallahu alaihi wasallam sọ pé alaysa yuhilluna ma harrama Allahu fatuhilluna ṣé kìí ṣe páwọn wọ̀nyí máa ń ṣe ní ẹ̀tọ́ fún yín ni ìtọ́nà ọba àlékẹ́lá ṣe léèwọ̀ tẹ́yìn ló sì ṣe lẹ́tọ̀ bẹ́ẹ̀ wa yuharrimuna ma ahalla Allahu fatuharrimuna tí wọ́n sì máa ṣe léèwọ̀ fún yín ìtọ́nà ọba àlékẹ́lá ṣe lẹ́tọ̀ tẹ́yìn ló sì máa ṣe léèwọ̀ lera yín lórí qala na'am wọ́n ní hadiyu ibn atim sọ abẹ́ ni òtọ́ ni a máa ń ṣe bẹ́ẹ̀ qala anabi sọ pé fatilka ibadatuhum ilé ìtẹ́ ń ṣe yìí òun náà ni pé ẹ̀ ń jọ́sìn fún wọn nìyẹn rawahu Tirmidhi hadithu yìí alimamu Tirmidhi ni wọ́n gbà wá hadith 3000 3090 95 3095 wada'afa àmọ́ alimamu Tirmidhi gan fúnra wọn wọ́n ní hadithu yìí hadith tí ó lálàáfíà ni bọ́n ṣe kọ́ sínú àkọọ́lẹ̀ náà ni mò ń ka yẹn o naam wọ́n ní wala yuridu shaykhul islam rahimahullahu shirka alladhi huwa sujudu lis-sanam wọ́n ní sheikhul islam bin tèmíyà rahimahullah wọ́n á gbèrò pẹ̀lú shirku tá ń sọ yìí wọ́n á gbèrò pé àwọn àgbálérò wípé ẹbọ tí ó jẹ́ ìforíkanlẹ̀ fún òsà ni àwọn wí aw yuqal àbí ká sọ wípé innahu rubbama yakunu wasilatan li du'ahil mayyit pé iṣẹ́ yìí ó lè jẹ́ okùnfà lọ síbi pé kíyàn lọ máa pe òkú gan ó lè jẹ́ okùnfà lọ síbi wa wasailu shirk al-akbar wọ́n ní bákan náà wọ́wọ́sá ilà shirk akbar ó sì lè jẹ́ okùnfà lọ síbi ẹ̀bọ́n ńláńlá no wọ́n ní wọ́wọ́sá ilù shirk akbar takunu shirk asghar wọ́n ní àwọn okùnfà tí bá sì máa ń múni lọ síbi ẹ̀bọ́n ńláńlá ẹ̀bọ̀ kékeré ní irun kábàáyọ̀ jẹ́ lè anna lè hádà bọ̀wá àbètòun wọ́n nítorí pé ẹ̀bọ̀ kékeré ó ní àwọn òfin tí a máa fi ń mọ̀ ashirkul asghar inda kathiri min wasilatan li shirkil akbar ẹbọ kékeré lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà òun náà ni gbogbo tó bá ti jẹ́ òkùnfà tí ó mú lọ síbi ẹbọ ńlá náà bí ọ̀rọ̀ yẹn ṣe rí ni mo kà yìí bo ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni rújú wọn tí wọ́n fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé sheikhul islam ibn taymiya sheikhu al-allama ibn uthaymin rahimahullahu ta'ala wọ́n sọ wípé wọ́n ni al-ibtida'u fi din ma laysa minhu wípé ìmọ̀ dáradára sínú ẹ̀sìn tí ò sínú rẹ̀ so yíba nísìn pé ṣírkù ni pé wa amma kaunuhu shirkan fali annahu ibtida'u fi dinillahi ma laysa minhu pọ́nà tó gbàjẹ́ ṣírkù òun náà ni pé ìṣe bídà sínú ẹ̀sìn ọlọ́run ba in tí ò sínú ẹ̀ ni wọ́n ni wal bida'u li anna al-mubtadi'a ja'ala nafsahu musharri'an torí pé ní bídà ó gbé rẹ̀ kalẹ̀ ní ẹni tí ó máa ṣòfin sínú ẹ̀sìn wà tashri'u naw'un min shirk wọ́n ní káàsì máa ṣòfin sínú ẹ̀sìn ní ìran kan nínú ni so ibi báyìí ni wọ́n mọ̀ áka títí ti rí báyìí àwọn àfáà gan gbà yí pé ṣé náà ni Sheikh Salihu Uthaymin náà sọ yìí wípé kódà bídíà gan ẹbọ ni so ibi báyìí ni sì torí pé ìṣe tashri'u sínú ẹ̀sìn ni nǹkan kan so eléyìí báyìí ibi tán fẹ́ lò ní ìrújú gan leléyìí wípé Sheikh Salihu Al-Uthaymin àwọn náà gbà yí pé bídíà o naw'un min ash-shirk wípé ìran kan nínú ọ̀ràn ẹbọ ní bídà so ibà ní ìsìn torí pé oníbídà ó gbé rẹ̀ kalẹ̀ ní mọ̀ṣárírì ẹ̀ so àìlè báyìí láṣàkà pé ìkàkùkà ni wọ́n ń kà ìtukùtù dẹ̀ ni wọ́n ń tú fún aráyé nítorí pé Sheikh Salih Al-Uthaymeen gangan fúnra wọn wọn sí nínú àwọn tí wọ́n ní ìròrí pé gbogbo bídà ní kúfùrù gbogbo bídà ní shirk wọn ní ìròrí yẹn so ibà ní ìsìn Sheikh Salih al wọ́n gbà pé bídà ó pín sọ́nà méjì ilé tó gbìyànjú jáde kúrú ìsìláàmù bẹ tó sọyàn di kèfèrí ilé tó ìrẹ sọyàn di kèfèrí ń bẹ so báwo wá ni àáfàá tó yẹ sí pé wọ́n gbà pé bídà ò múdájọ́ kan náà báwo lẹ ṣe wá ń yọ nínú ọ̀rọ̀ wọn wípé gbogbo bídà ní shirk báwo ni irú irú àbòsí wò lélẹ̀ tẹ́ bá fẹ́ mú ọ̀rọ̀ wá nípa pé gbogbo bídà ní shirk tẹ́ bá fẹ́ fi àáfàá jẹ́rìí àáfàá tó yẹ kẹ́ lọ mú wá òun náà ni àáfàá tó bá yẹ pé kí ni o tó bá yẹ pé ó ń sọrú nǹkan tẹ́ ń sọ yẹn Sheikh Salih Al-Uthaymeen wọn sínú àwọn tó nírú lórí burúkú tẹ́ ní ẹ̀rọ àwọn khawarij yẹn so ló fi jẹ́ sí pé eléyẹn gan ó ti kọ́kọ́ jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó jẹ́ kó wáyé pé ẹ̀yin lẹ sí ọ̀rọ̀ sheikhul ibn tèmi sheikh ibn al-allama ibn uthaymin ẹ̀yin lẹ sọ̀rọ̀ wọn gbọ́ nítorí pé wọn sínú àwọn tó wà lórí òrí tí ẹ wà lórí ẹ̀yẹn inshallah ta'ala máa padà ka ọ̀rọ̀ sheikh salih al-uthaymin nípa ọ̀rọ̀ bídà ìdájọ́ bídà inshallah tẹ́ fi rí pé àwọn eléyìí báyìí o so wọ́n kàn fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ yìí láti kóru jú báwọn èèyàn ni kìí ṣe nǹkan tí sheikh sọ́lù fèmín wà lórí ẹ̀ làwọn wà lórí ẹ̀ láíláí àkídà wọn yàtọ̀tọ̀ síra wọn naam ká wá padà síbi ọ̀rọ̀ yìí gangan nǹkan tí sheikh sọ́lù àlù fèmín ń sọ bí báyìí wọ́n wà pàtíkúlà lórí ìran bídà kan ìran bídà tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ lé lórí òun náà ni kéèyàn lọ síbi sàárè kí ọlọ́mọ sàdúà níbi sàárè ẹ rí pé òun wọn ń sàlàyé nípa rẹ̀ náà sọ pé àdùáhù indal qabri dalalun wa shirkun kálọ́mọ sàdúà níbi sàárè ànú ni ẹbọ sí ni so wọ́n wá sọ ọ̀nà tó lè gbà jẹ́ àánú so ibà nísìn wọ́n nítorí pé ntọ́ bá ṣẹ̀rí àmú ni pé ká kọjú sí kíbla tá fẹ́ ṣàdúà so ẹni yìí ó wá kọjú sí kíbla sàárè ló bí sàárè ló lọ bí sàárè ló lọ lọ dájú kọ ẹ̀rí pé ẹni báyìí àná ní nǹkan tó ṣe yẹn ó ti sọnù báyìí ojú ọ̀nà ní ká kọjú sí kíbla àná ní ká kọjú sí sàárè wọ́n lọ́nà tó wá gbà sí jẹ́ ẹbọ ni pé ó ṣe bídà sínú ẹ̀sìn Ọlọ́run ọba èyí tí ò sí inú ẹ̀ so wọ́n wá ṣàlàyé so irú eléyìí tán ṣàlàyé bí báyìí òun náà ni ẹni tó kọjú sí sàárè tí ń ṣàdúrà níbi sáré ṣe wá ní níbi ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí gangan ṣírkù pe pé eléyìí gan wọ́n jẹ́ kó yé wa pé kì ṣe ṣírkù tó gbéyàn jáde kó ní Islam wọ́n ní ẹbọ kékeré ni so yíba nísìnyí so níbi ìsàlẹ̀ ọ̀rọ̀ ibi tán kà gangan ṣùgbọ́n ẹnu ibi tí ó wà lókè yìí lásán òun náà ni wọ́n kàn lé emphasis lé lórí ibẹ̀ ni wọ́n mọ̀ tẹnu mọ́ so wọ́n ní ka ìsàlẹ̀ yìí fáwọn yẹn ibi tí wọ́n conclude ọ̀rọ̀ sí wọ́n ní ka fáwọn yẹn ibi tó wọ́n conclude ọ̀rọ̀ sí ni pé wọ́n ní wala yuridu sheikhul islam rahimahullah ashirka alladhi huwa sujudu lissanam wọ́n ní tá a bá sọ pé ẹbọ ni ẹbọ ni wọ́n ní wọ́n gbèrò wípé ẹbọ tí ọ̀dà ẹgẹ́ bíi kí ẹ lọ́ máa forí balẹ̀ fóòsà ni o aw yuqal àbí ká sọ pé innahu rubbama yakunu wasilatan lidu'ahil mayyit wọ́n ní àbí sọ pé ìmọ̀ lọ síbi sàárè yìí láti lọ́ máa níbi sàárè yìí ó lè jẹ́ okùnfà lọ síbi pé kí ẹ pẹ́ ń tọ́wọ́ àbí sàárè gan-an tí wọ́n padà lọ lead síbi pé èèyàn padà lọ máa pe ẹni tó wà níbi sàárè nígbà tí nǹkan yẹn tí ó bá ń padà ń tẹ̀síwájú tí àsìkò ti padà lọ jágùn máwùn yẹn lọ́wọ́ wọ́n rò pé bóyá inú ẹ̀sìn lọ́wọ́ ká máa pe ẹni tó wà nù sàárè gẹ̀ ni tó ìjẹ́ pàmò tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n pe ẹni tó wà nù sàárè. wọ́n ní wàwàsá ìlú shirkil akbar takunu shirkan asghar wọ́n ní ntọ́ bá sì ti jẹ́ okùnfà lọ síbi ẹbọ ńláńlá ẹbọ kékeré ní ọmọ jẹ́ ó túmọ̀ sí pé nǹkan yìí ẹbọ kékeré ni tó yẹ bá ní kí ẹsẹ̀ ẹbọ ńláńlá wọ́n ní li anna li hadha dhawabitun torí pé ẹbọ kékeré

ẹbọ kékeré òun náà ni sheikh pé nítorí pé nínú wasailu shirki ni nínú wasailu shirki akbar ni nínú àwọn tó lè mú lọ síbi ẹbọ ńláńlá ni ẹ̀yin náà wò àsìkò anabi nuh so ibà nísìnyí so àwọn ìjọ tó ti ṣáájú anabi nuh àwọn ẹnire tó kú nínú wọn wọn kàn máa èrè wọn lásán láti máa rántí wọn ni wọn sìn wọn àmọ́ nígbà tó yá nígbà tó yá tó padà yá tó padà yá tó padà yá táwọn tí wọ́n mọ̀ tán ìdí tó fà táwọn fi máa èrè yẹn tán padà kú tán tí ìmọ̀ nípa rẹ̀ sì padà lọ ṣètọ́nù padà wá bá wọn mọ́lẹ́ àrọ́mọdọ́mọ wọn pé wọ́n máa ń jọ́sìn fún wọn ni kí ni ẹ̀ padà di ẹbọ ló fi jẹ́ pé wàsá ìlú ṣírìkì ní nǹkan báwọn so ló fi jẹ́ pé fọ́tò yíyà wàsá ìlú ṣírìkì ni so kìí ṣe wípé òun gangan wá jẹ́ kíni ó Islam so irú ẹ̀ náà Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala náà sọ bí báyìí so eléyìí báyìí ni ọ̀nà alákọ̀ọ́kọ́ tó máa ń lò náà ibi ẹlẹ́ẹ̀kejì tán máa ń lò nítorí àsìkò kí n sáré tètè kabẹ̀ náà so kí n wá conclude pẹ̀lú àwọn ọ̀rọ̀ Sheikh Salih Uthaymeen tí wọ́n ti ṣàlàyé ìdájọ́ bídà gangan náà tí a bá lọ wo page four hundred ninety six wọ́n tún máa ń lo bẹ̀ẹ́ náà bákan náà so uh, page four hundred ninety six yìí lábẹ́ ibi tí Sheikhul Islam Ibn Taymiyyah àtàtí ń sọ̀rọ̀ yìí ibẹ̀ ni Sheikh Salih Uthaymeen ti ta'liq láti ṣe àfikún ọ̀rọ̀ lé lórí níbo ni Sheikhul Islam ti ń sọ̀rọ̀ so Sheikhul Islam Ibn Taymiyyah ni àwọn ah, ni fa akhbarahu annahu arsalahu da'iyan ilayhi bi idni ọlọ́wọ́n bá alékẹ́lá fún annabi nero níbi ayà tí wọ́n ti mú wá sáájú ọ̀rọ̀ tí mo ń káyì tó wà nínú suratul ahzab ayà 45-46 wọ́n lọ́wọ́n bá alékẹ́lá fún annabi nero nínú ayà yìí wípé òun rán annabi lẹ́ni tí ọlọ́mọ pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bi idnihi pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá faman gbogbo ẹnikẹ́ni tó bá wà lọ pèpè lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba tó ń pè àwọn ẹlọ síbi ká máa jọ́sìn fún nǹkan mi yàtọ̀ fọlọ́run ọba faqad ashraka irú ẹni bẹ́ẹ̀ ti wá orogún fọlọ́run ọba nìyẹn ó ti ṣẹbọ nìyẹn wa man da'a ilayhi gbogbo ẹnikẹ́ni tó bá pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bi ghairi idhnihi àmọ́ láì ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ní fi ń pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dọ́ ọlọ́run ní ń pèpè lọ́wọ́ àmọ́ kìí ṣe pẹ̀lú ìtọ́lọ́run ọba àlékélá gbé kalẹ̀ ní fi ń pèpè lọ síbẹ̀ faqad ibtada wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ṣe bídíà nìyẹn wa shirku bid'atun sheikh wa ní ṣíríkù gan bídà ni níbí báyìí tí àwọn ẹni àná yìí tó bá fẹ́ kábí wọ́n máa tú kéwú ní tùkùtù fáwọn ayé fáwọn èèyàn wọ́n ní wà ṣíríkù bídà tún sheikh ní kódà bídà gan ẹbọ ni sheikh ní kódà bídà gan ẹbọ ni wàláhi alazim eléyìí báyìí sì ní ìtú kéwú ní tùkùtù ni tó fojú hàn nítorí pé ń tọ́wọ́ àbíbáyìí yàtọ̀ sí tí wọ́n ń tú yẹn wà ṣíríkù bídà tún jumla yìí jumlatun ismiya ni murakkabatun min al-mubtada'i wal khabar jumla tó yẹ sí pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ismu ni tó yẹ sí pé méjèèjì dẹ̀ ni ismu a mubtada àti khabar ni sẹ́rí wà ṣírkù tó wà mí báyìí òní mubtada bid'atun òní khabaru ẹ̀ kí ni nǹkan tó túmọ̀ sí ṣéèkì gan ẹbọ gangan àdádálẹ̀ ni ó yàtọ̀ fún ká sọ pé àdádálẹ̀ gan ẹbọ ni tá ní àdádálẹ̀ ẹbọ ni ìtumọ̀ ní pé ajẹ́kẹ́ bídíà ó mú dájọ́ nítorí sọ́nbì ni pé ṣíríkù àdádálẹ̀ ni kí náà gbàlérò ò ní pé nípìnlẹ̀ ayé tawhidu ló wà lórí ilẹ̀ kana nasu ummatan wahida faba'atha Allahu nabiyyina mubashirina wa mundhirin látàsìkò anabi adam ẹ̀sìn tawhidu nìkan ló wà lórí ilẹ̀ ṣíríkù wà ní àdádálẹ̀ ni wọ́n padà dá ṣíríkù lẹ̀ ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà lọ́nà balẹ̀ gẹ́gẹ́ fi gbé ìjọ iná fi gbé anabi nuhu dìde sáwọn ìjọ rẹ̀ ìtàgbà lérò ìtàn fi ní wà ṣírkù ẹbọ gan bídà ni àdádálẹ̀ ni kò sí nípìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn wá ń kàí pé wà ṣírkù bídà tó ń kódà wọ́n ní bídà gan ẹbọ ni ẹrú bí nǹkan ẹrí bó ṣe jìnnà síra wọn tó ṣùgbọ́n ẹni tí ò bá mọ ìyanjú kéwú tí ò mọ báwo ni báwo ni ẹ̀rọ ọ̀bù nǹkan yìí ṣe rí so irú èèyàn bẹ́ẹ̀ tó yẹ sí pé àbọ̀ ẹ̀kọ́ nígbé káàkiri lárúbáwá rẹ̀ ò múnádóko òun náà mọ yọmọ paru tíra ìmábi yá káàkiri pé kódà Ibn Taymiyyah gan sọ pé bídíà gan ẹbọ ni nítorí sì wà ń bì ní pé ẹbọ gan o àdádálẹ̀ lòun gan so ibà ní sìn tó ẹ̀kọ́ padà dálẹ̀ lẹ́yìn lẹ́yìn ni kò sí nínú ìpìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn lórí tawhid náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwọ̀n tó wá ń bọ̀rọ̀ lọ wọ́n ní wal mubtadi'u ya'ulu ila shirk wọ́n ní oníbídíà gan ya'ulu ila shirk yóò padà sí kíni yóò padà lọ kó sẹ́bọ̀ níbi báyìí wọ́n máa ń lò pé oníbídíà padà lọ kó sẹ́bọ̀ wọ́n máa pọ̀rọ̀ ìgàn takò àwọn ni walmubtadi yahulu ila shirk oníbídíà padà lọ kó sẹ́bọ̀ ó túmọ̀ sí pé oníbídíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí sẹ́lẹ̀bọ̀ nípìlẹ̀ kìí sẹ́bọ̀ oníbídíà yóò padà lọ sí kíni yahulu ila shirk yóò padà lọ kó sẹ́bọ̀ ó túmọ̀ sí pé ọ̀tọ̀ lẹ́bọ ọ̀tọ̀ ni bídà nǹkan tá ń sọ nìyẹn tó bá jẹ́ pé bídíà jẹ́bọ nípìlẹ̀ ni wọ́n wá sọ pé ẹlẹ́bọ gan yóò padà lọ kó sẹ́bọ̀ se, o, o, se, làákàyè ṣé ó wà compatible pẹ̀lú làákàyè báyẹn kẹ́ni wà lè mubtadi yahulu ila shirk ẹlẹ́bọ gan yóò padà kó sẹ́bọ̀ so ó túmọ̀ sí pé oníbídíà yìí ṣẹlẹ́bọ ṣé báyìí ti yẹ ulu ila shirk wọ́n ní wàlám yújad mubtadi'un illa wà fíhì naw'un mina shirk wọ́n ní ẹ̀wá nírò oníbídíà kan àfikọ́ jẹ́ pé ìran kan nínú rẹ̀ bọ́ wà lára rẹ̀ ó túmọ̀ sí pé àti pé ọ̀tọ̀ ní bídíà ọ̀tẹ̀lẹ́bọ nìyẹn náà fi sọ pé ẹ̀ nírò bídíà kan ò àfikọ́ jẹ́ pé tó bá jẹ́ pé bídíà ń gẹ́gẹ́ bọ ni kò nídìí kan máa sọ pé wọ́n ń sọ lórí aglabiya ni lórí pé ọ̀pọ̀lọpọ̀ wà ilá sheikhul islam náà gbà yí pé àwọn oníbìdà ń bẹ rọ́pọ̀ rẹpẹtẹ tí ò sẹ́bọ̀ lára wọn inú wọn òun náà ni al-murji'atul fuqaha sheikhul ní kò sẹ́nì kankan tó pè wọ́n ní kèfèrí máa á nà pé oníbìdà ni wọ́n ti bìdà wọn hàn tó bá yẹ kí gbogbo bìdà ni ìran ẹbọ wà lára rẹ̀ ni àjẹsí pé ọ̀rọ̀ yìí ṣe kí ni o ọ̀rọ̀ yìí ti takora wọn nìyẹn so yìí bá ní sí wallahu a'lam sọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá sheikhul islam ibn taymiya àwọn náà wọ́n jí kó wa nínú àtìrà wọn tá pè ní tí a pè ní al-iman kitabul iman wọ́n sàlàyé fún wa irú àwọn nǹkan tí ó jọba ń bẹ pé kìí ṣe gbogbo níbi dáa òun náà ni wọ́n jẹ́ ẹlẹ́bọ àárín inú wọn tó yẹ kí wọ́n jẹ́ ẹlẹ́bọ a sì rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò sì kíni tí ò sẹ́bọ lọ́dọ̀ wọn àmọ́ bá ṣe máa ń ka ni mọ̀ràká yẹn so ibi báyìí lábẹ́ẹ̀bẹ̀ òun ni wọ́n ti wá mú àyà ni sheikhul islam sheikh ibn uthaymin làwọn ti wá sọ̀rọ̀ àwọn ni qala al-allamatu ibn uthaymin rahimahullah olùmọ̀jùlọ ibn Uthaymin wọ́n lọ sọ kọ́lọ̀ màlìkà kọ́ bá kẹ́ pé shirkul mubtadi'i naw'an ibi tá máa ń kàrí o wọ́n ní ẹbọ ẹbọ oníbídà ọ̀nà méjì ló pín sí ẹbọ tó oníbídà kó sí ọ̀nà méjì ló pín sí naw'un yata'allaqu bil uluhiyya wọ́n ní ìran kan nínú ẹbọ rẹ̀ méjèèjì ó ní ṣe pẹ̀lú ìran ẹbọ nínú ìbádà wa naw'un yata'allaqu bir rububiyya wọ́n ní ìran ẹlẹ́ẹ̀kejì òun ní í ṣe pẹ̀lú àrùbùbíyà nípa àwọn sí ọlọ́run ọba amma ta'alluquhu birrububiyya wọ́n ní ọ̀nà tí ó fi gbà ní àsopọ̀ pẹ̀lú tẹ́bọ̀ rẹ̀ fi gbà ní àsopọ̀ pẹ̀lú rububiyya tó jẹ́ iṣẹ́ ọlọ́run ọba li annahu sharra'a wọ́n ní torí pé irú ẹni bẹ́ẹ̀ ó mú fi wá sínú ẹ̀sìn iṣẹ́ ọlọ́run ọba dẹ̀ ni wa nasaba nafsahu hakiman wa musharri'an ó gbé rẹ̀ dúó ó gbé rẹ̀ kalẹ̀ lẹ́ni tí ó máa mú ìdájọ́ ẹ̀sìn wá tí ó sì máa mú fi ẹ̀sìn wá لأنه لا يفعل بدعة إلا وهو يعتقد أنه قربة wọ́n nítorí pé èèyàn ní ṣe bídíà àfikọ́ yẹ pé yóò láàdí sọ́kàn pé òun fi ń súnmọ́ lọ́wọ́n bá ní so wọ́n ní ilé ìbáyọ̀ ọ̀nà tó fi jẹ́ tó fi ní ṣe pẹ̀lú ar-rububiyyah nìyẹn wọ́n ní wa amma ma yata'allaqu bil-uluhiyyah wọ́n وهذا يتعلق بالعبادة والألوهية وللي سيني أني سيكبلو عبادة ألوهية سوون يري باي كودا واني شركو ميجي هنا نمبلارو نبدا على كوكواني كي تشريع توسيا نينو شركو نينو ربوبية ألا كيجي ألوهية so se gbogbo níbídà ni wọ́n bá ipò ṣerú nǹkan báyìí àbí gbogbo ságbọ́yé ṣéèkì ní pé gbogbo bídà ló di kèfèrí láàkórí bẹ́ẹ̀ nítorí pé àwọn oníbídà ọ̀nà méjì náà pín sí alákọ̀ọ́kọ́ almuhdithu ẹni tó dá bídíà alẹ̀ gangan àwọn ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó yẹ sí pé òun ṣe bídíà kí sí òun ló dálẹ̀ àmọ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe bídíà ń bẹnu wọn tó yẹ sí pé àwọn kọ́ ni wọ́n dá bídíà yìí lẹ̀ àwọn kan gbà á gẹ́gẹ́ bí ipa rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ àtórí pé ọ̀nà tó ti wá wọ́n fọkàn balẹ̀ wípé àwọn tó gbé wá o ẹ̀sìn náà gbé wá fáwọn nítorí àdúgbò pé hadithu méjì ló wà lórí ẹ̀ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad anábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá dá dáadáa lẹ̀ sínú ẹ̀sìn wa yìí tó bá dá dáadáa lẹ̀ sínú ẹ̀sìn tí ò sí ń á dá padà sí i nítorí kí ànábì wa lè kó ọ̀rọ̀ yẹn lákòótán káwọn yẹn mẹ́nu máa rò pé àwa kọ́ la dálẹ̀ ṣe bá wa ń ṣe ni ànábì wa ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sí amúrú wa lórí àádá padà ó túmọ̀ sí pé ọ̀nà méjì ni ààrẹ ni tó dá iṣẹ́ lẹ̀ tó dálẹ̀ àásì rẹ̀ tó yẹ pé kìí ṣe òun lọ́ dálẹ̀ òun kàn ń ṣe ni so yíba ní sèyí so ẹ rí i pé àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n so ẹni tó ń dálẹ̀ so yíba ní sèyí kìí wá tó ṣe gbogbo ẹni tó dálẹ̀ náà ló mú dájọ́ nǹkan tí sheikh islam tí sheikh ibn Uthaymin sọ yìí so ibà nísìnyí so sheikh ibn Uthaymin gangan náà ni ó sì padà ṣàlàyé ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a padà kà fi padà conclude ọ̀rọ̀ yìí so eléyìí báyìí ó jí àwọn àrújú tó máa ń lò ẹ wá wo tàálùkù ẹ ibi tó ti ní ṣe pẹ̀lú uluhiyya wọ́n ní fàlẹ́ annahu ìtaba àhàwà wọ́n ní torípọ̀ tẹ̀lé fẹ́nu rẹ̀ láàfin mọ̀ pé ọ̀rọ̀ táwọn afá ń sọ yìí kìí ṣe bí àwọn eléyìí ṣe mú ẹni tó bá ń ṣe lọ́wọ́n ba náà ẹni tí bá ń ṣe zìnà ṣé òun náà tẹ̀lé fẹ́nu rẹ̀ ṣé fẹ́nu ẹ̀kọ́ lọ́tẹ̀lé sọ́tẹ̀ lọ́lọ́run sọ́nà ló ní kó ṣe zina àbí ìfẹ́nu rẹ̀ ẹni tó bá mutí ṣé ìfẹ́nu rẹ̀ kọ́ tẹ̀lé sọ́nà ló ní kó mutí ẹni tí bá ń gba rìbá ṣé ìfẹ́nu rẹ̀ kọ́ lọ́ tẹ̀lé kò sí ẹnì kankan láyé tí ń ṣe ọlọ́run ọba tí èsì pé ìfẹ́nu rẹ̀ ní tẹ̀lé kìí sọ́lọ́run ní tẹ̀lé ṣé báyìí ní sè wà khalafa mawla wọ́n nítorí pé ó yapa ọlọ́run ọba tó dáa ẹ dákun sẹ́ni tí mutí náà ṣé sóun náà yapa ọlọ́run ọba tó dáa àbí ó tẹ̀lé ntọ́lọ́run ọba sọ fún ẹ̀rí pé òun náà yapa ntọ́lọ́run ọba tó dáa ni. sọ ká sọ yìí pé bọ́sẹ̀ ń kèése leisa ala ìtọ̀láàkìhì kèése bí wọ́n kèése ní bọ̀rọ̀ gidi báyẹn so ibà nísìn ó ní àwọn tó jẹ́ sí pé wọ́n bá wí ẹni tí bídà rẹ̀ bá dẹ́pọ̀ ṣírkì ni wọ́n sì kíni nọmba wí torí kèése gbogbo ẹni tó bá tẹ̀lé fẹ́nu rẹ̀ tó yapa ọlọ́run ọba ní ọmọ jẹ́ sí pé ṣírkù nínú olùhíyà kódà ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ gan tọ́hátù ṣètọ́ọ̀nì ni ìtẹ̀lé ṣètọ́ọ̀nì ni torí pé ṣètọ́ọ̀nì ló gbé ọ̀nà ọ̀nà ìṣẹ́lọ́wọ̀n ọba kalẹ̀ inna Allaha la ya'muru bil fahsha ọlọ́run ọba rẹ̀ pàṣẹ aburú ṣètọ́ọ̀nì máa ń pàṣẹ aburú so ẹni tí máa ẹni tí bá ń jalè ṣètọ́ ní tẹ̀lé kìí sọlọ́run ẹni tí bá ń ṣe kíní so ṣé ká wá sọ pé ẹni bẹ́ẹ̀ náà ti ṣẹbọ sùlẹ́fì mọ̀ pé ní tí ṣéèkì sọ mí báyìí kése bídà nìkan ló kó sínú ẹ̀ kódà ẹ̀ṣẹ̀ gan náà ó kó sínú ẹ̀ náà so eléyìí jẹ́ kó yé wáyé pé ṣe rọ̀rọ̀ tán kà yìí so yíba nísìnyí ìrèlè náà wá kà tó wà máa tó wà lé emphasis lé lórí tó mọ̀ wá lọ fi kó ìsìnà báwọn èèyàn but ǹjẹ́ ṣéèkù gan ṣéèkù ibùnú ṣéèkù ibùnú fèmíìn ṣé ń tán wí làwọn eléyìí wí yẹn so ẹ jẹ́ ká sáré gbé àwọn àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí ká fi sáré conclude ẹ̀ inshallah ta'ala ẹ jẹ́ ká lọ wọnú tíra ta pè ní fatawa wa rasail ibn fatawa wa rasail ibn Uthaymin tábà lọ wọnú tíra náà a bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bẹ́ẹ̀ wọ́n ní sùn ilẹ̀ fadilatu sheikh rahimahullahu ta'ala wọ́n bi sheikh léèrè sheikh Salih al-Uthaymin kọ́nà bá kọ́ bá kẹ́ wọn wọ́n ní da'amul muslimina fil kharij Kama máa ran àwọn mùsùlùmí tí wọ́n wà ní àwọn tán wà níta ìta Saudi Arabia tí wọ́n sí ní ìlú rẹ̀ Saudi Arabia bí àwọn tó wà Nàìjíríà bí àwọn tó wà ní Egypt káàkiri náà ń pè ní kharij wọ́n ní ṣé ká ràn wọ́n lọ́wọ́ kí lẹ fẹ́ sọ ń pa rẹ̀ torí pé al-ba'du yaqul wọ́n láwọn apá kan yẹn máa ń sọ yí pé hunaka fi'atun mu'ayyanatun indaha bid'a wọ́n ní àárí àwọn èèyàn kan láwọn ìlú tí èsì lárúbá tó yẹ pé bídà ń bẹ lọ́dọ̀ wọn la tudfa al-amwalu ilayha wọ́n ní àgbọ̀dọ̀ mọ́ náwó fáwọn ilé ìbáyìí náà àwọn tó yẹ pé bídíà ń bẹ lára wọn fama huwa dhabit wọ́n ní kí ni àwọn májẹ̀mú tó wà fún nǹkan yìí fa ajaba fadilatuhu bi qawlihi sheikhul islam ibn taymiya wọ́n wá dáhùn am ah, sheikhu salih al-uthaymin rahimahullahu ta'ala wọ́n wá dáhùn pẹ̀lú gbólóhùn wọn pé al-muslimuna fil kharij àwọn mùsùlùmí tán wà ní àwọn ìlú tí èsì lárúbáwá tí èsì saudi la shakka anna kathiran minhum wọ́n ní kò síyè méjì wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kò síyè méjì wọ́n ní láṣáká there is no doubt anna kathiran minhum pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wí yìí wa laysa kulluhum kìí ṣe gbogbo wọn o indahum bid'atun bídà ń bẹ lọ́dọ̀ wọn wọ́n ní kò síyè méjì pé ọ̀pọ̀lọpọ̀ wọn majority wọn wọ́n ní bídà lẹ́rù àmọ́ kìí ṣe gbogbo wọn. wal bid'atu minha ma yu'dharu fihi al insan wọ́n ní bídíà ní wọ́n bẹ́ nú ẹlẹ́ tó yẹ sí pé a excuse èèyàn lé lórí a fojú fo fún èèyàn pé ah, ẹni yìí kò gbàgbọ́ yé kínní ni wọ́n ní wàmí nà ó tún wá ń bẹ nínú bídíà ma yasilu ila darajatil fisqi àwọn tó yẹ sí pé àlè fojúfò fún yàn ó gbìyàn dépò pòkì wà minha ó tún wá ń bẹ nínú bídíà ma yasilu ila darajatil kufri eléyìí tó gbìyàn dépò kúfùrù ẹ̀rí pé ṣéèkì ti pín bídíà sọ́nà mẹ́ta ń sìn pé àwọn bídíà kan bẹ tó yẹ sí pé àlè overlook ẹ̀ fáwọn èèyàn pé ah, àwọn èèyàn yìí wọn mọ kínní ní bídíà ni kódà wọn ní dépò pòkì sí lórí àwọn bídíà kan tó wá bẹ tó yẹ sí pé òun tiẹ̀ ó gbìyàn dépò fisku ó gbìyàn dépò pé kíyàn di fásitì wọ́n láwọn bídà kan tó wọ́n bẹ tó gbìyàn dípò pé kí yẹn di káfíìr wọ́n ní fa ashabul bid'ati mukaffirati la tajuzu mu'awanatuhum astaghfirullah alazim wọ́n ní fa ashabul bid'ati mukaffiratu la tajuzu ma'unatuhum wọ́n ní àwọn tó bá jẹ́ oníbídà mukaffira wọ́n ní kò tọ́ ká máa ràn wọ́n wọ́n ní kò tọ́ ká máa ràn wọ́n lọ́wọ́ in all ramification náà gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ wa in tasammaw bil islam kódà wọn bá máa jókòó mùsùlùmí li anna tasmiyatahum bil islam wọ́n nítorí pé yìí máa jókòó mùsùlùmí wọn tán sọ̀rọ̀ àwọn olùkọ́ mùsùlùmí yẹn ma'al iqamati wal israri ala al bid'a al mukaffirati ba'da al bayan wọ́n ní tóun ti pé wọ́n tún wá dúó tó sì takú lórí bídí àtọ́sọ wọ́n di kèfèrí yẹn o lẹ́yìn tá a ti sàlàyé fún wọn táwo yalhaquhum bilmunafiqin so aw yulhikuhum bil munafiqin wọ́n yóò sọ wọ́n di munafiqun alladhina qalu nashhadu innaka la rasulullah faqala faqala allah ta'ala àwọn tí wọ́n sọ yìí pé a jẹ́rìí pé annabi Ọlọ́run bá o òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run alikira wa dáhùn lóhùn pé wallahu ya'lamu innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun wọ́n kà á yà yẹn wọ́n ní wa amal bida il mufasiqo wọ́n ní àmì ẹ̀wárí bídíà tó sọ̀rọ̀ ní pòkì tí ó sọ̀rọ̀ ní kẹfẹ́rí allati yu'dharu fiha aw alẹ́tì yóò ẹ̀dọ̀rù fi hàn ìsàn àbí fídíà tó jẹ́ sí pé òun ti ẹ̀sùn ẹ̀dípò kí gan a lè excuse àwọn èèyàn lé lórí the other in sa again pẹ̀lú àwọn àròjàre tí ó tọ́ tó bá mu fa inna bid'atahum hadhihi la tamna'u ma'unatahum wọ́n ní fídíà àwọn tá à ń sọ yìí wọ́n ní kò sọ kò kò kò dí pé ká má ràn wọ́n lọ́wọ́ fa yu'awanuna ala a'dahim al-kuffar wọ́n nírò àwọn yìí á ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn tán jẹ́ kèfèrí lihannahum la shakka khayrun minha haulai kufar wọ́n nítorí pàwọn eléyìí tá ń sọ yìí kò sí èméjì pé wọ́n lóore jàwọn kèfèrí lọ àwọn ní bídíà tí ò sọ wọ́n di kèfèrí so ẹ rí báyìí pé sheikhul islam ah sheikh ibn uthaymin rahimahullahu ta'ala wọ́n pín bídíà sọ́nà méjì wọ́n lé ilé tó jẹ́ tọ́sọ̀yìn di kèfèrí bẹ ilé tí ó sọ̀yìn di kèfèrí bẹ kódà wọ́n sọ pé ilé tí ó sọ̀yìn di kèfèrí a lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó a lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí ó kún wọn lọ́wọ́ láti rẹ́sìn wọn ṣe àkànní ràn wọ́n lọ́wọ́ lórí bídà ni wọ́n ní àtàwọn nǹkan tó bá lè ràn wọ́n lọ́wọ́ láti gbógun ti láti láti fi lè gbógun ti àwọn ọ̀tá wọn tán jẹ́ kèfèrí táwọn kèfèrí òfin ní borí wọn wọn là wọn lọ lórí ẹ̀ nítorí pé àwọn yìí o kò síyè méjì pé kí ni o orí ń bẹ lára wọn wọ́n sì yàtọ̀ sí àwọn kèfèrí eléyìí báyìí ó jẹ́ gbólóhùn ó jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ fi rí pé sheikhul islam àbí sheikhu salih al-uthaymin ta'ala wọn sínú àwọn tán nírò rí pé gbogbo bídà ní kúfùrù ó túmọ̀ sí pé nǹkan kan bí báyìí ó yàtọ̀ fún nǹkan tí sheikh salih al tí wọ́n gbọ́yé so àwọn náà kan lu ọ̀rọ̀ sheikh Salih Al-Uthaymin síbi fẹ́nu wọn so inshallah ta'ala ilé jẹ́ alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ náà àti abátúwálọ́wọ́nù fatawa yìí náà again á tún bá àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó pọ̀ níbẹ̀ inshallah ta'ala